إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا عباد الله مواصلة بما تقدم من الحديث الكثير عن القضاء والقدر وشرعنا في بيان شبهات أثيرت حول الموضوع وتم الجواب عنها فالشبهة التي ندرسها في هذه الخطبة على العجالة أولاها هل يمكن الفرار من القدر وهل يبني عن الموت والمصائب التضرع منها فالجواب سهل ميسور فإنه يقال إنه لا يمكن الفرار من القدر البتة هذا هو العقيدة في الإسلام وليس هناك فيها خلاف بين العلماء أنه لا يمكن لا يمكن الفرار من القدر البتة ولا يغني عن الموت والمصائب التدرع منها ولكن التدرع عن الشر مشروع قال الله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وفي شأن المنافقين يوم بدر قال الله تعالى يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا ما قتلنا أهاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم هي هذا قدر قدره الله تعالى وحكم وحكم لا مخيل عنه ولا مناط منه وقال سبحانه وتعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أدبني يا الله الله باتي يا atọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam kí ọlọ́ba tó kẹ kí ó bẹ àti àwọn ará rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni tó wájú ọmọ islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìgbé kọ́lọ̀ jẹ́ àjọ wà nínú wọn. ẹ̀yin ẹrú sin ọlọ́run ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ kádàrá tí a ti sọ láti tipẹ́tipẹ́ tá a ti sọ̀rọ̀ tó lórí ẹ̀. àti bọ́ sínú sísọ̀rọ̀ lórí ìrújú tí àwọn èèyàn ń gbé ìdílé lórí ọ̀rọ̀ kádàrá kò sí bá a ṣe fẹ́ ṣe kí òsì ní sí ìrújú bẹ́ẹ̀ náà sì ni a ti ṣe àwọn ìta aṣọ síwájú ìta àjọwò nínú júmọ̀ ayé ìlú náà ni àtijọba síwájú pé ìtumọ̀ kádàrá ọlọ́run náà ni tó kó nǹkan mẹ́rin sínú ntọ́nà ọba mímọ̀ sí nípa bíbẹ àwọn nǹkan tí ń bẹ àti bẹ tó sì yọ̀ǹda pé kọ́ máa ṣẹlẹ̀ ní ìbámu tí kò ń ṣe sí tó sì bí ife káwọn nǹkan wọ̀nyí kọ́ wa máa ṣẹlẹ̀ ní ìbámu sí bí bá bó ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ìdíjẹ́ kádàrá nìyẹn. ìjà ó ṣeé ṣe kéèyàn mórí bọ́ fún tọ́lọ̀ ti nímọ̀ sí tó ti yọ̀ǹda mọ́ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó sì ṣe àkọọ́lẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kọjá yìí pé ìṣọ́ra ènìyàn tó ṣọ́ra lọ́sọ̀ kù níbi ikú tọ́lọ̀ ní kádàrà fún tẹ́lẹ̀ sọ̀rọ̀ báyìí èsì lórí eléyìí sọ̀rọ̀ òní tí ò dú rárá kò sì sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn onímọ̀ lórí ẹ̀ ipe kò sí ọ̀nà tí ẹ̀dá tó lè gbà mórí bọ́ kù níbi àkọọ́lẹ̀

àìsàn tó bá séèyàn séèyàn lóògùn tó bá tẹ̀lé àrùn tó lò ó sí lílọ tó bá lọ ó ti wà nù àkọọ́lẹ̀ tọ́lọ̀ àìlọ rẹ̀ ó náà ti wà nù àkọọ́lẹ̀ tọ́lọ̀. ìwà ìsọ ìmúra gidigidi lórí ọ̀rọ̀ ọkú ikú yìí ìbọ̀tá nígbà tí ọlọ́run bá ní àkọọ́lẹ̀ yẹn bá tó náà ọlẹ́ bá sì tó ẹnu rẹ̀ lè máa dùn èsì lè máa lọ́wọ́ ìgbà tó náà gbìyànjú ni àti oṣù òjì tó ni. nígbà àkókò bá tó yọ ìdágbére báyé yọ tẹ̀rí ọ̀ta kó kéèyàn wá ìṣọ́ra fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ó wo ni ìṣọ́ra tó bá tẹ̀rí àwọn tí ò kìí ṣe pé kọ́ ọmọ wa lọ sí gbẹ́rẹ́ kọ́ ọmọ wa pọ̀pọ̀ kọ́ ọmọ gbẹ́bọ nítorí nítorí gbogbo ìyẹn ìlú ìgbèmí lọ́wọ́. èyí ó tó wá jẹ̀bi wájú ọlọ́run yóò tó bọ́ sínú ọba àdéhùn ọláyé pé inna Allaha la yaghfiru an yushraka bihi ma duna dhalika liman yasha ẹ ń bá ro nǹkan mọ́ òun ọlọ́run òun ní sàmójúkò tọ́ba kú lórí ẹ̀ ti yàtọ̀ tọ́ba wù ahùyá rẹ̀ jẹ́ ṣùgbọ́n síbẹ̀ yóò tó padà wá wọ àjẹ́nù ọlọ́ọ̀tọ́ ẹgbẹ́ mú mi nìyí kọ́lọ̀ mọ̀jẹ̀ àwọ̀ iná ká tó wà àjẹ́nà wọlé àtúntò wọlé àánú rẹ̀. èèyàn gbọ́dọ̀ ewu rèé kọ́ wá máa nǹkan ẹ bọ́ ṣùgbọ́n tọ́ ìsìlámù ọ̀pàpọ̀ àwọn suratul fatiha ni suratul ikhlas ni alimuhawudatayi kula a'udhu bi rabbil falaq àti kula a'udhu bi rabbin nas bẹ́ẹ̀ náà ti bẹ́ẹ̀ náà ti ní àwọn àdìgbà nẹ́bí ọ̀sán ọ̀la àdìgbà àwọn àjọ àtọ́kọ́ wa bisimilahi ilẹ̀dí láyà lóru báàkì iṣẹ́ ń fẹ́rẹ́ àdìwọ̀ láti sàmà ẹ̀wọ̀ sẹ̀lẹ̀ àrí nínú nǹkan tó jẹ́ ìkọlù láàárọ̀ nírọ̀lẹ́ lẹ́ẹ̀mejì لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير nínú tí òṣìṣẹ́ ọlọ́sọ̀lá bá àlùfáà tó ní ká máa wúlò lójúmọ́ nígbà ọgọ́rùn-ún téèyàn bá tiẹ̀ wá ya ọ̀lẹ́ pátápátá fún mẹ́wàá irú mi ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá fún ṣe kọ́lọ́n kọ́ máa ti rọrùn àníbi ọ̀sán ọ̀la àdìgbòsá àgbẹ̀ pé ẹ̀ ń bá ṣe wẹ̀ ètò òní lọ́wọ́ nù níjọ kò túmọ̀ lọ bí ṣùgbọ́n aburú tí ó tù àlìjánu lágbára lórí ẹ̀jọ́ náà ọ̀pọ̀lọpọ̀ wa wá lójú kan wa ìṣẹ́jú ẹ̀dínkù láti fi ojú ìṣẹ́jú láti fi máa wọn tí yẹn bá tiẹ̀ wàá yọ ọ̀lẹ́ pátápátá kókè sí mẹ́wàá bẹ́ẹ̀ náà sì ni oògùn tí àwọn medical doctor ti ṣe research lórí àwọn ní sáyẹ́ǹsì ipe nǹkan báyìí wúlò fún nǹkan báyìí wúlò fún nǹkan báyìí kó o ṣe é ṣe kan kí ń pè é sí àmọ́ ọmọ wa náà wà ní ẹni tó ṣe research yẹn ìtọ́wà nájọ́ra ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ tó ewé àti egbò ni ètò ìgbé technical composition ni wọ́n ti dé àwọn nǹkan wọ̀nyí pé ìṣẹ́bọ́ àwọn míì lè ní ìdè pátúwá bí ẹni tí ọmọ ọmọ lọ dúrọ́ọ̀gì ara rẹ̀ torí ohun kọ́ sọ́ra ọmọ bàá fẹ́ ti brain rẹ̀ tí ìbá ti kó lè tán èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ lo oògùn oorun abẹ́sí ni pé ọlọ́run fi dáadáa fún tó ń sílẹ̀ náà family planning lọ́sàbẹ̀ẹ́ ṣe ju ẹni bí ọ̀sọ́ra ṣùgbọ́n káwá pé oògùn kan o látọ̀gbìn èkó ẹ̀bọ yín lẹ́lẹ́ o àti ìgbọ̀ títí lòdì kí túmọ̀ sí pé kò sí ìwọ̀n bí kálò mọ̀ kálò wọn fún tọ́ba tọ́ nínú sẹ̀ríà nínú Islam ewé egbò kò sí ìwọ̀n bẹ́ẹ̀. ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ewé egbò kò sí ìwọ bẹ́ẹ̀ ọlọ́run fi ìwòsàn síbẹ̀ wọ́n á máa fi ṣe àgbo wọ́n á máa fi ṣe ọṣẹ ọṣẹ kòkòrò ṣùgbọ́n bọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wa ní àwùjọ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀mọ́lọ́run tó wọn wọ́n wàá máa ti bọ́nú ara wọn yóò rí ewé yóò rí egbò yóò tún pọ̀pọ̀ yóò tún pépè gbogbo èdè nǹkan tí ká máa da abẹ́rẹ́ bóyàn lára tó burú ni sàyẹ́ntìkálì kò bá kò bójúmu iṣẹ́ ti ti lára gbolọ́fẹ́ gbolọ́fẹ́ wọ̀ tí ìbá ti pé ètò ń fa àwọn èèyàn jẹ ẹ̀jẹ̀ gan ti ń jáde ṣe ní ń jáde iṣẹ́ bá ti lójú yóò ti jáde gbolọ́fẹ́ wọ̀ gbolọ́fẹ́ dúró ìdí ọ̀dọ́ra wọn ṣùgbọ́n nígbà tí ètò bá sọ pé báyìí ni wọ́n ti ṣe ìjọba ìṣẹ́ bá ti sàn wọ́n bá òun ti fẹ́ wọn fún wa àwọn náà wà rúfin táwọn ṣe ń lójú tí ó dáhùn fún ní mọ́tò èsì ní bẹ́ẹ̀ díẹ̀ tọ́fẹ́ tí wọ́n mọ ṣẹ̀bọ̀ sọ́lọ̀. gbogbo tí wọ́n bá ti ní wọ́n ń lò ní nǹkan dúdú láti fi ṣe ẹnì kejì léṣe kẹ́ẹ̀kì mọ̀ tó yẹ bọ́ ti ṣe sọ́lọ̀ yìí. kódà bí yẹn bá bẹ́ẹ̀ lómi bá sọ pé àyà Kùránì lòun hàn irọ́ ní ń pa irọ́ ní ń pa fẹ́ẹ̀ tó fi lórí àyà Kùránì kò nígbà tó lọ ní kúlù wà Allahu ahad tó ní ahadun Allahu huwa kúlù táyà kúránù ibi ọlọ́run parí ẹ̀ sílẹ̀ òbí gbé ẹlòmíràn ọmọ káyà kúrújà kàlá torí kó di inú rẹ̀ ó sì máa dùn kó mọ hàn ẹ̀yìn ní orí rẹ̀ nǹkan gidi kó di àwọn àpò àlọ́ hàn nítorí ń pè fún wa ń pè fún àwọn kan ló há tó ní ẹ̀.

ọ̀hún kó o ti yẹpẹrẹ rẹ̀ náà nìyẹn o ti yọ o ti tìyọ ní èso bí tó ń gbọ̀n ibẹ̀ náà ló sọ sí ayé àkùrá náà ló sọ inú àbò. sẹ̀rí àkọ́tà fún ewé egbò tó nítumà táwọn èèyàn ti tẹ́sí ẹ̀ òjẹ́rẹ́ pé ó ń ṣiṣẹ́ fún nǹkan nínú nínú nínú àìsàn ara ó ń ṣiṣẹ́ fún àbáyìsàn ọpọlọ ó ti fẹ́ fún kò sí ìwọ̀n bẹ́ẹ̀ islam ò dàgbò rárá ṣùgbọ́n kásẹ̀ wá jẹ́ pé bàbá mu tán kásẹ̀ máa pe Ṣàngó ká máa pe Ògún ká máa dífá lé lórí ká máa pọ̀fọ̀ ká máa kòdìlè ẹ̀bọ̀ ti ti sọ́lọ̀ nìyẹn. ọlọ́ba àdìsẹ́ ọlá ọ̀sọ̀ fún wa nípa pé ìròyìn bóyúbọ́bìn fún òmìnkádàrà àtọ́lọ́rùn. ọlọ́run bá sọ yìí pé àyìnbá máa dàbúrò ìlérí kún olùwọ́ tí wọ́n náà tún tún tún sẹ́yìn yàrá. ibi òwò tẹ́ bá wà sáàtò ikú tí yẹn bá ti dé yọ wà bá yín bẹ̀ fẹ́ kò tiẹ̀ ọlọ́run ti kádà rẹ lẹ́gbẹ̀ẹ́ bá ń bẹ̀ ọkọ̀ tún náà ni a ọmọ ìdímọ̀ látànà ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run ẹlòmíì yóò ti tọ́ ikú wò báyìí táàgì òkú rẹ̀ sì ní lílo ó lè dákú gbọ́n oṣù kìíní oṣù kejì oṣù kẹta ńgbọ́n ọlọ́run bá ní tí ó lò láyé tí kò fẹ́ kù ọlọ́run sì jẹ́ ọtọ́jú ó ti lè lọ́dún mẹ́rìnlá lẹ́yìn ìgbà náà tí wọ́n á tó padà wọ́n máa ń sọ fún mi pé ń tọ́mọ̀ tẹ̀lé rẹ bàbá yìí lọ́mọ ti dáhùn nígbà tá a ti òkú tọ́lọ́wọ́ sí lò. ọlọ́run ní ibi òwú tẹ ẹ bá wà bójú ilẹ̀ kó ní fífi ọ́rìbì tó káàsì tọ́lọ́run bá ti dé ó dé náà nù. ìjọ kú àbáṣà tẹ̀lé ní àtọ̀rọ̀ wọn ò kí ní ìpòjò ó tó wà nù aṣọ tó ti wọ̀ tó ti dírẹ́sì láàárọ̀ ìgbé tó ti yá lónìí dókítà rẹ̀ títà ń fi ẹlòmí pé wọ́n jẹ́ pé nọ́lẹ́jì tó ní oṣù o wọ́n pe dókítà kejì wọ́n pe dókítà kejì alo ti kú agbọ́dọ̀ ti tó wọ́n tó fẹ́ wà á kéde fún wa ọ wà lórí nẹ́ẹ̀tì kò sí kò sí babaláwo ọ̀run kò sólóòtà ọ̀run kò sálágbára ọ̀run tí ó lù wọ́n mú àtìkú ọjọ́ kó o lẹ̀ ètò ń tàn lọ́wọ́ ni gbàtà tí ọlọ́run bá ti tó yóò gbogbo mẹ́rin ọlọ́run ní kódà tẹ́ ẹ wà ní òkè tọ́ga fíó fíó ikú wà báyìí. nípa àwọn mùnàfìkì ìfésì wọn àtọ̀rọ̀ wọn tí wọ́n sọ yí ọmọ bádìẹ̀ nígbà tí wọ́n lọ ja ogun bádìẹ̀. ogun aláwọ̀ kan ti ń dà nínú Islam ọlọ́run bá sọ pé yóò kú nàfi àrùn fúnfìlì náà láàyè ìdó nàlá. àwọn mùnàfìkì èèyàn wọ́n ń fi pamọ́ sínú ẹ̀mí wọn títí wọn ò fẹ́ sọ jáde fún wa àdìmẹ́bí wọn sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá bí wọ́n ti wà lásìkò yẹn náà wọ́n wà lásìkò yìí o kí ni wọ́n fi sínú ẹ̀mí wọn yẹ̀kùlú náà lọ́wọ́ sáánà lánàá nínú amúlé ọmọ kùtì náà àbúrà tọ́ba ti fi àtẹ́ńbẹ́ lọ́wọ́ àwọn ni ikú ìkọ́sẹ̀lẹ̀ sáwọn èèyàn àwọn ní bájú yìí kìbá ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ pèpè yìí nìyẹn o nígbà tí nǹkan ti ṣẹlẹ̀ tán ká jáde lẹ́yìn bu ẹgbẹ́ kàfé tó ọba sì dé báyìí ọba sì dé báyìí ṣùgbọ́n títí tó ṣe é tí nǹkan wo tó ṣẹlẹ̀ inú kádàrá ọlọ́run ní ti ń ṣe ń wà. nígbà tí mi tọ́sẹ̀lẹ̀ wà á dùn mọ́ wa mí tán látó wá ń dalẹ̀ yìí ṣùgbọ́n tí èsì táwa máa banú jẹ́ a máa ṣe ọmọ ṣe o ìbátí ṣe o nǹkan rárá bó ti wọ́n náà lọ wà ní ipò tó wà tí wọ́n náà ṣe lò. àwọn mùnàfíkì wọ́n sọ wípé tọ́ba ti pé sí àwọn ẹni àwọn ìbá tí ìtọ́sẹ̀lẹ̀ táwọn ikú táwọn èèyàn kan kú lógun bá jẹ́ ìbá tí ìfẹ̀lẹ̀ sátẹ́jì ní làwọn ìbá lò pẹ̀lú ogun yìí àwọn ìbá tí lọ bá wọn bá dìrù bẹ́ẹ̀ lọ bá wọn bá dìrù wọ́n wà bá yé mẹ̀jì náà wọ́n kúlí law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhim al-qatlu ila madaji'ihim ọlọ́run wá yèrè àgbẹ̀bí sallallahu alaihi wasallam sọ fún wọn ebi kódà kó ti pé ìlú Madina lẹ́wà kẹ́ ẹ̀ jáde rárá ìmọ̀ràn táwọn ẹ̀sẹ̀ fún wọn ni pé ẹ̀ jáde kúrò nílùú Madina ojú ọ̀nà táwọn tètè rí nǹkan gbà tí wọ́n fi lọ sí Mẹ́kà ẹ lọ lúgọ ìfi wọn kó bọ̀ tí wọn bá fi lè kó lọ mọ́tà àwọn yẹn ti dominate mọ́tà ń gbà náà àwọn yẹn lágbára lórí mọ́tà ń gbà náà yóò jẹ́ ìrànlọ́wọ́ fún wọn wọ́n wà á fi bá wa jà náà ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ ìpè lọ dá àwọn tí ń kó nǹkan ogun àtòúnjẹ tí ń kó lọ mọ́tà ẹ̀jẹ̀ ìpè kọ́kọ́ lọ dá wọn lọ́nà bíbí rẹ̀ ìjà abẹ́rẹ́ yóò kú yẹ ju kí wọ́n kó dé mọ́tà tìmọ̀ kí wọ́n tẹ̀ máa kó wọ́n máa dìbò bọ̀ ibẹ̀ làwọn mìíràn ti sọ sáà ìmọ̀ràn lánàá mi ọ̀rọ̀ lánàá mi sọ̀rọ̀ lọ́pàá ikú yìí o ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan sọ ti adi lọ́pàá kú ọlọ́run ti kádàrà kú mi. ọlọ́run wá nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ fún ike tọ́ba ti ń pé inú kọ̀rọ̀ yàrá wọn wọ́n wà nínú Mẹ̀dínà àwọn tá a ti ní wọn ó kù sí bájú àti àsìkò tá a ti ní wọn ó kù sí wọ́n máa jáde lọ́kọ̀ọ̀kan nínú ilé wọn tí wọ́n lọ papòdà bẹ̀rẹ̀ kò tí ì túmọ̀ sí pé àkọọ́lẹ̀ ọlọ́run kò sábúyẹ̀ lórí ẹ̀. ọlọ́run bá àgbẹ̀jọ ọlá tún sọ fún wa láti kan ilé ìgbà ìpè kúlí ìdílé lè mú sẹ́lẹ̀ bí tẹ́sẹ̀ rúù nà nínú fa ìdílé mú mọ̀lá fi kún. dájúdájú ikú tẹ̀yìn sáfún tẹ̀yìn sáfún tẹ̀yìn sáfún ń bọ̀ wá báyìí kò sí ilé wa ń bọ̀ wá báyìí sétorí ikú iná lòbí káwù lòbí lọ́rùn sẹ́ ẹ̀ bí ọ. èyí tí wọ́n jẹ́ pé òjijì lọ́bọ̀ tó rí káwù tọ́lọ̀ bá di pé orí káwù ló ti dùn sí ọkùnrin títí máa ń sọ̀rọ̀ àtúkù wò láti kíráàmù ẹ̀yọ̀kọ̀ ẹ̀ náà tó kíráàmù náà lọ́wọ́ kù bẹ́ẹ̀. ẹ̀ ń tọ́lọ̀ bá di orí káwù yóò kù sí bí òbí ìdáwù ibú rẹ̀ ò ní dé ìgbàjẹ́ orí káwù yóò kù sí ó lè má ti bàlágà tí ó ti máa wa mọ́tò tí ọmọ travel yóò yóò travel débi pé kọ̀ǹsẹ́ẹ̀t ní tí ò ní mọ̀ nílùú nàìjíríà yìí yóò tún wá fẹ́yìn yóò tún dàgbà yóò tún máa wo àwọn dírẹ́fà pé ah, ẹkún iṣẹ́ iṣẹ́ wa dọ̀rùn rè nígbà ọlọ́run sọ fún òun ní fún lórí travel tí ọkọ̀ bọ̀ àbọ̀ ọ̀rọ̀ rí. káwọn máa dérò wípé bọ́yá ìṣọ́ra kan ilé ọ̀wà atọ́ yẹn kú òyìnbí yìí ó kú yìí ó kú àti irú kú tẹ̀ ó kú kọ́lọ̀ kó fún agbègbè wa ní àtúbọ̀tán dáadáa hàdà wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فأيها المستمعون الكرام وأيها الأحباء والأعزاء فتتمة لما تقدم فالشبهة الثانية في هذه الجمعة هي قولهم مع وجود القدر وثبوته السحر أثر وكيف التوفيق بينه وبين القدر الجواب سهل أيضا كما تقدم في الخطبة الأولى والجواب هنا أن السحر ثابت لا جدال فيه وتأثيره بإذن الله ثابت ولا ينكر ذلك إلا جاهل أو كافر فالله تعالى هو خالق الأسباب والمسببات فقد يجعل للسحر تأثيرا ولكن ذلك بقضاء الله وقدره ولا يخرج منهما ما كان ومن أخرجه من القدر فقد كفر قال الله تعالى واتبعوا ما تتل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين بابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم rí nàbíyí من ní àhàdì ìlà الله. ní ńlá. adúpẹ́ fún ọlọ́run ọlọ́run bá ti ọ̀pẹ́ tó sí atọ́rọ iṣẹ́ àtijọ́ fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run bá ti ọkẹ́ tí ọ̀gẹ́ àti àwọn ará alẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó bá jọrọ ọmọ Islam tó fi jẹ́ ọ̀gbìn ìdè kọ́lọ̀ tí a jọ wà nínú wọn. ìrújú ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣe àyẹ̀wò rẹ̀ nínú júmọ́ àyíyí táwọn èèyàn máa ń sókè nípa ọ̀rọ̀ kádàrá òun náà ní wípé àwọn ti gbà yí pé kádàrá ń bẹ o kò sì ní yẹ ṣùgbọ́n o ṣùgbọ́n ti máa bọ̀rọ̀ jẹ ni ṣùgbọ́n o ṣé idán tó ní lápa lórí kádàrá fásitì tó ní lápa nínú kádàrá bóòlá ti sọ̀rọ̀ ti sí o àti àtàtì o pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú kádàrá o èsì lórí eléyìí bí ìtàkọ́kọ́ náà ní ọ̀rọ̀ kò rújú rárá pẹ̀lú wíwòye tí tíra ọlọ́run ti ṣe Qur'an àti hadith anabi wa sallallahu alayhi wa sallam ó fi orin lẹ̀ fún wa pé ìdán bẹ́ o ó fi ní pé ìdán bẹ́ ẹ̀ ń jẹ́ dán òun ni àwọn nǹkan kú tí ò ní wò táwọn èèyàn tán papọ̀ mọ́ra wọn tí wọ́n fi ṣe ìyọ́nú àjànú tájànú ọ̀wà ló bá wọn ṣe ìtì wọn ń fẹ́ táwọn náà bá ti sìn lẹ́yìn ọlọ́run àwọn jẹun padà ó lè jẹ́ pé òwú lásán òwú dúdú ni wọ́n so kọ́. ẹ wà máa wò kí ló wù yìí ní í ṣe pẹ̀lú yóò ṣe. ó lè jẹ́ òbí ni wọ́n là wẹ́wẹ́ ẹ wà máa wò à ní ọba kó ó wá tún mi nílà òbí wẹ́wẹ́ yìí ó lè dúró máa jẹ ni wọ́n jù àbí ni wọ́n jù ibi táwọn èèyàn burú dé ẹba tẹ́ sọ̀tà sí mi wọ́n ti tẹ́ kalẹ̀ wọ́n wàá máa wá ìgbà tó kù bá kú tọ́ọ̀bá ti sọ̀rọ̀ abáyé tọ́ba ni wọ́n bọ ìwò kú rẹ̀ tọ́ọ̀bá dúró sí wọn ẹni òkú rẹ̀ wọ́n fi ẹ bá lọ sí pẹ̀lú ẹ̀. kí ni àwọn nǹkan wọn yẹn tójú oúnjẹ gidi ni àbọ̀jẹ̀ nǹkan mímu àbọ̀jẹ̀ nǹkan ọ̀ṣọ́ àwọn nǹkan rúkúrúkú rúdúrúdú tẹ́ ẹ̀ lé mọ ìtumọ̀ rẹ̀ tí ò ní yé yín ṣùgbọ́n wọn fi ń ṣèyọnu àdìdànù tábàtì wá ṣèyọnu rẹ̀ ó sì dúró lórí kó fẹ́ ti gbogbo yẹ̀ lọ́nà rẹ̀ ìtòjú ogun nìyẹn lọ́dọ̀ sọ pé alamu ahadi ilaykum ya bani adam alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin. وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون ọlọ́ni ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí bá a ti sọ fún yín tẹ́lẹ̀ alá àtàbù ìṣe ìfọ̀n. ibẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sí èsù àwọn èèyàn sí èsù àwọn èèyàn sí èsù ìsìn nǹkan ni kékeré yóò dúró fún kó dúró alẹ̀ fún sí bẹ́ẹ̀ òun náà ni ó ní wọ́n ṣe nǹkan o wọ́n lè máa sọ ìgbé báyìí gbọ́ bá tọ́ba ti lè yọ oríta báyìí wọ́n kà bẹ́ẹ̀ ni àìlódì lórí jẹ́ńbẹ́ wọ́n lè máa lé aláǹgbájú láàyè wọ́n ti fi okùn tó wọ́n ti tó kọ́ ìtẹ̀ ẹran apẹ́ ẹran tó yẹ kí èèyàn jẹ kọ́sà àǹfààní tí ọba ti láàrin yẹn wọ́n ti tó kọ́ yóò sì máa jẹra kábẹ̀ yóò sì máa jẹra kábẹ̀ bí tẹ̀rẹ́ ti wọ́n tó ní ìpínlẹ̀ ẹ̀ bá lọ lómi. wọn ò ní wọ́n nípa owó yẹn wọn ò so ká bẹni tí ó sì máa jẹrà wọn ò ní jẹ́ nítorí tí wọ́n ń sùn tí wọ́n ń fẹ́ pẹ̀lú ẹ̀ aburú jẹun lẹ́nu jẹ. lọ́dọ̀ ń sọ pé ẹ̀yin ọmọ anábì ádámù téyìn ti sọ fún yín pé kẹ́ ẹ má ṣe ìyọnu náà fún Kùránì mi ò fi o aláta àbójú ṣe ìpáhàn téyìn sọ fún yín pé kẹ́ ẹ má fẹ́sù innahu lahum aduwwun mubin ọ̀tá tó fojú hàn tí òun jó rárá ilé ti bẹ́ẹ̀ wọ́n lè kọjú àdọ́là ní fún jìbìlá tẹ̀bíyà àwọn èèyàn tó pọ̀ kẹrin kété èṣù ti sàn wọ́n nù èṣù ti sàn wọ́n nù àwọn tí wọ́n wà pẹ̀lú ọlọ́run wọ́n kéré sáwọn tí ò sí pẹ̀lú ọlọ́run population ọmọ ẹ̀dẹ́ ó ti lé ó ti ó ti ń lọ bí seven billion mùsùlùmí ibẹ̀ one point two ni wọ́n bọ̀ wọ́n. mùsùlùmí ọlọ́bẹ̀ yẹn ọdún tó pọ̀ jù tí ọ̀mẹ̀ ti lọ́lọ́ tọ́jẹ́ kó náà ọ̀yàtọ̀ táwọn àti tí ò sínú zero ó náà gbèsè ìjẹ́ gbèsè òmù gbèsè rẹ̀ kọ́lọ́n kọ́tọ́ àkùnbẹ̀. kuran dídé wa tó yí dán bẹ́ àtàbí ń bẹ́ hadith àti nàìjíríà sọ́nà náà àdìsọ́nà náà sọ́kà. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ló ní kọ̀ǹtò lọ́wọ́ lórí gbogbo ẹ̀dá kò sí nǹkan kan tí ó dùn tí ó wù lẹ́yìn ọlọ́run lẹ́yìn kádàrá ọlọ́run bíbẹ wọn nínú kádàrá ọlọ́run ìfẹ́ bú wọn jẹ́ ń tẹun nínú ọlọ́run ọlọ́run ti sọ ilé ìfún ọdún ẹ̀yẹ ti nínú ọgọ́rùn-ún kan àti méjì káwa náà lọ rò ó ṣùgbọ́n torí ìwọ̀n bí táàtọ̀ táàtù ń bẹ̀ òun náà lè fi ọlọ́run sọ fún wa yìí pé anabi Suleiman alayhi salatu kéde kéde o torí pé àwọn àjànú ọlọ́run rọ̀ fún Suleiman ó sì rọ̀ fún ọba wàhálà tó pọ̀ ọba. àwọn èèyàn kan ti wá ní bílí pẹ̀lú àwọn tẹ̀fọ́ mi àwọn àjẹmú yẹn àwọn àjẹmú yẹn wá pa àwọn kù mí sísẹ lọ́wọ́ wọ́n wá ń sọ fún wọn wípé ìtítù lè máa nù wọ́n ṣe é fún ààrẹ nígbà tó wà láyé tá a fi ń bá a ti tẹ́ kò sì rí bẹ́ẹ̀ ànábì ọlọ́ọ̀dún sílẹ̀ mọ́ bí a ṣe nítorí ìṣẹ́ bọ́ táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹn lọ́lọ́run wá pé pé wàtàbàrú àwọn èèyàn kan wọ́n fàn lé nítawọn àlìjẹnu sọ lórí ọlá tọ́lọ́ ń ti fún Suleiman wọ́n ní ń jí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn ni ń zẹbọ sọ́dọ̀ àwọn ni làwọn fi ń jẹ́ pé rẹ̀ làwọn fi ń dá lóhùn àwọn èèyàn kan wá tẹ̀lé tẹ bá ti wá ń sọ fún ọ pé à ah, ibo lè ṣe ó yẹra rárá o ànábi ìdílé ìmọ̀ ọ̀nà ìgbà ìlú àjọyọ̀ àlẹ́ sọ̀rọ̀ àtọ̀kà. àbí òsì ni mùsùlùmí mọ́sálásí rèé tọ́lọ́n la ń lé bẹ́ẹ̀ ẹ bá jẹ́ ìmáàmù yọ ara wọ́n o gbà wọn wá o gbà wọn wá wọ́n jẹ́ wu ẹ̀tẹ́ jẹ̀mọ́ wọ́n jẹ́ wu ẹ̀tẹ́ o tí wọ́n kọ́ wọ́n lè títí wọ́n máa sàtìrà wọn ó sì máa fún ṣé tọ́lọ́n wọn bẹ́ẹ̀ ti ni wọ́n bẹ́ẹ̀ ti wa <laughs> ayé àkùrán ti sùn kìí ṣe ayé àkùrán tọ̀lọ́ ọlọ́run ní àwọn èèyàn kan bẹ kí wọ́n pàdé ju Suleiman ọlọ́run ní wàmọ́ kápára mi ti torí bá ti ń padà sí ọlọ́run ní wàmọ́ kápára yìí ti ń ìnàdàbà àwọn àwọn yóò alẹ́ mọ́ lẹ́nu lẹ́sà fẹ́ẹ́ wọ́n ti di pèsè nípa tó ń kó àwọn èèyàn nìdán àwọn afa àfẹ́ pé àti kíkọ́ èèyàn nìdán lásán láì sí ìmọ̀ ẹ̀lú kékeré tọ́lọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wúlò ìsìláàmù faramọ́ ṣùgbọ́n kì í ṣe bí kékeré kì í ṣe bí kíkọ́ èèyàn dán kíkọ́ èèyàn dán lásán láì sí ìlú kékeré tọ́lọ̀ ni kò sí dẹ́kọ̀ọ́ fẹ́ẹ́ bu ọlọ́run lọ kẹ́ gbágbára lọ́lọ́run wá sọ yìí pé kò sí nǹkan kan tí wọ́n ti lè fi yẹn o ìlà bẹ ìdìní ńlá àti pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́run pẹ̀lú kádàrá ọlọ́run tọ́lọ́run ti kọ́ ọ́lẹ̀ tọ́lọ́run yọ̀ǹda fún ọlọ́run sì ń fi títóbi rẹ̀ ẹ́ látara àwọn nǹkan wọ̀nyẹn ni tọ́ba ti rí sí àgàdì ní kálukú fi ń gbélé ayé èèyàn mélòó láàrin ni wọ́n sá ti jẹ́ wọn jẹ́ tọ́lọ́run ṣùgbọ́n wọn àbáyé tí bá ń bọ́ sásìkò tí ń ṣẹlẹ̀ múmìnì kò gbọdọ̀ gba ẹ̀sán jẹ́ kọ́ wá rò pé agbára ń bẹ fáwọn kan tó dùn ọlọ́run lọ àbí kọ́ gbà yìí pé ìkẹ́kẹ́ ń bẹ tó lè yí kádàrá ọlọ́run padà gbogbo tí wọ́n ń ṣe o ọ wà lábẹ́ kádàrá ọlọ́run náà tí wọ́n bá sáré ìkọlọ́ jẹ́ pé ó wúlò fún wa wọlá àtìtòbí ọlọ́run wọlá àánú rẹ̀ àtìtòbí ọlọ́run bẹ̀ àti àánú rẹ̀ bẹ̀ àti agbára rẹ̀ bẹ̀ ọlọ́run kó máa dáàbò bò wá kó máa ṣọ́ wa àwa nù lé ni àwa ń ta ni àwa nù òru ni àwa lórí ìrìn àjò ni kọ́lọ́mọ dáàbòbò Abi bò wá àbí ọlọ́run ọlọ́run bá àlejò ọlá bá a ṣe rí náà la ṣe rí ntọ́jà ní nàìjíríà kọ́lọ́n tí ọmọ gbèrú sí èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ́n kó máa bá wa túnṣe àwọn tí ń ṣèjọba lé wa lórí máa darí wọn lọ síbi dáadáa ọ tí wọ́n máa pé ìwọ ọmọ àdú fọ́mọ àdú ti kó dé fún ọmọ ìjọba lówà lórí wọlá àtúntò wọlá àwọn ọ̀rẹ́ rọ́bànà láàbù tó kù ló bàjá بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله